أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه ومن والاه adúpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ fún ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí ọlọ́run ọba tí adúpẹ́ fún ọba tí ó ṣe wá ní mùsùlùmí tó ṣe wá ní ẹlẹ́sìn àlàáfíà àbẹ̀ ọlọ́run ọba ọba àlekèọlá àìní mọ́ṣẹ́ islam wa mọ́ ọlọ́run mọ́ fi ṣàdánwò fún wa ọ̀rẹ́ mi pàtàkì ni Saheed Shittu ọ̀rẹ́ mi dáadáa ni ẹ̀gbọ́n mi sì tún ní náà àjọ máa ń sọ̀rọ̀ dáadáa ọlọ́run sì ká dára pé kí n tí ó dáa látàrí ẹ̀sìn kó pawápọ̀ ní ọjọ́ Friday tí ó kọjá àti Saturday ní Friday mọ́júmọ́ Saturday àti Saturday mọ́júmọ́ Sunday a wà ní mọ̀wé níbi tá a ti ń ṣe wáàsí nípa religion x-trade ní Mowe bus stop so ní àná mo dé late ká tó padà sí Òṣogbo wa ń bì ó pẹ́ díẹ̀ ìgbà táwa kíṣà ìtàn lánàá mo wá mo tètè sùn kódà àti jẹun alẹ́ lánàá gan ó pẹ́ kí n tó jẹun kódà mi ì jẹun ti bóyá bíi one o'clock lóru nígbà tí mo padà jí ṣùgbọ́n láàárọ̀ nígbà tí mo jí mo wá rí miss call mi àtẹ̀gbọ́n mi Saheed Shittu mo dẹ̀ wọ́n pé a kì í sábà pè mí láwọn àsìkò yẹn pàápàá jùlọ nígbà tí mo wá délé ìwé níbi tí wọ́n ti ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ mo wá pè padà pé a bàbá mo rí miss láì òru àná kí ló dé ah àfáà ẹ ti ṣẹyẹ o kí ló dé bá òun wà pẹ̀lú Sunday Igboho Chief Sunday Igboho lánàá àwọn jọ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn òun dẹ̀ ń establish fún wípé wọ́n kan ẹ wọ́n kírun nínú bíbélì pé Sunday Igboho wá ní kò sí tó jọ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé in the book of Isaiah chapter one verse eighteen bíbélì ni ẹ wá ẹ jẹ́ kí a jọ sọ àìtọ́yé pọ̀ torí pé níbi àsọyé yẹn oríṣiríṣi nǹkan láàrin dìbò ń bẹ ẹlẹ́ẹ̀kejì in the book of first Thessalonians chapter five verse twenty-one and twenty-two bíbélì ni ẹ wá ohun gbogbo dájú kẹ́ẹ̀sì dìmọ́ èyí tí í ṣe òtítọ́ and in the book of John chapter eight verse thirty-one and thirty-two jésù ní nígbà náà ni jésù sì wí fún àwọn júù tó gbà á gbọ́ wípé tí ẹ̀yin bá tẹ̀lé àwọn ọ̀rọ̀ mi lẹ tó di ọmọlẹ́yìn mi tòótọ́ ní verse thirty-two ẹ̀yin yóò mọ òtítọ́ òtítọ́ sì sọ ẹ́ di òmìnira eléyìí ló fà á tí a fi wá ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún bàbá wa Chief Sunday Igboho káwọn náà lè rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn ọmọlẹ́yìn Kristi tí wọ́n tọwọ́ bò nínú Bíbélì torí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tó wà nínú Bíbélì àwọn ọmọlẹ́yìn Kristi kì í ṣe mọ́ lénìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò sínú Bíbélì ni wọ́n ń ṣe lénìí torí pé kí ni wọ́n ti fi ìlànà Jésù sílẹ̀ alákọ̀ọ́kọ́ Bíbélì sọ̀rọ̀ kan in the book of uh, Deuteronomy chapter ten verse twelve Bíbélì ní kí ni olúwa ń fẹ́ látọ̀dọ̀ rẹ̀ torí pé ọlọ́run bàbá tó dá wa nǹkan kan lọ́lọ́run ń fẹ́ látọ̀dọ̀ wa ọlọ́run sì in tó béèrè yìí a gbọ́dọ̀ fi fún kí ni ọlọ́run wá ń fẹ́ látọ̀ wa bíbélì sọ bẹ́ẹ̀ pé ẹ̀yin ọmọ ilẹ̀ Ísírẹ́lì kí lẹ rò pé ọlọ́run fẹ́ lọ́dọ̀ yín ọlọ́run bá ń fẹ́ kẹ́ ẹ máa rìn nílànà rẹ̀ gbogbo kẹ́ ẹ máa fẹ́ràn ọlọ́run kẹ́ ẹ sì máa sìn ín pẹ̀lú gbogbo àyà yín àti gbogbo ẹ̀mí kẹ́ ẹ sì máa pa òfin ọlọ́run bá òfin ọlọ́run bá ó ṣe pàtàkì ẹlẹ́ẹ̀kejì nígbàtí jésù dé in the book of matthew 19:16 and luke 18:18 àwọn ní ẹnìkan tọ̀ jésù wá ó sì bi léèrè wípé olùkọ́ni rere matthew 19:16 olùkọ́ni rere ohun rere kí ni èmi yóò ṣe tí èmi yóò fi ní ìhà ìnípẹ̀kun jésù wá kọjú sí arákùnrin náà wípé èé ṣe tó fi ń pè mí ní ẹni rere ẹni rere kan kò sí bí kò ṣe ẹnìkan èyí ni ọlọ́run ṣùgbọ́n tí ìwọ bá fẹ́ wọ ibi ìyè náà pa òfin mọ́ Allahu Akbar Jésù ń sọ fún arákùnrin yẹn pé tó o bá fẹ́ wọ ibi ìyè náà pa òfin mọ́ kódà ní Luke chapter ten verse twenty five wọ́n ní ẹnìkan wá bá Jésù ó wá ń bi Jésù léèrè wípé lọ́ọ̀yà lẹ́ni yẹn kí ni èmi yóò ṣe tí èmi yóò fi ní ìyà nípẹ̀kun Jésù wá ń bi lọ́ọ̀yà yẹn léèrè pé kí la kọ sínú ìwé òfin gẹ́gẹ́ bí ìwọ ti kà á ó wá ń sọ fún Jésù wípé fẹ́ràn Olúwa Ọlọ́run rẹ pẹ̀lú àyà rẹ kó o sì nífẹ̀ẹ́ ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ jésù wá ń dá ọkùnrin yẹn lóhùn wípé ìwọ wí rere ṣe èyí ìwọ yóò sì mọ̀nà Allahu Akbar ṣùgbọ́n lẹ́nìí àwọn ọmọlẹ́yìn kristi wọ́n mọ̀ sọ fún wa pé ká gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa from the four canonical gospels matthew mark luke and john kò síbi tí jésù ti lanu báyìí pé ká gbà wọn gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà allahu akbar tí n bá rí christian tó lè fi yé mi tó lè fi hàn mí nínú bíbélì níbi tí jésù sọ pé ẹ gbà mí gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà èmi náà rẹ́dí láti di christian ṣùgbọ́n mo mọ̀ pé kò sí kò sí ní sí tí jésù fìdé now ẹ rí i pé jésù ń sọ̀rọ̀ nípa òfin Mósè ń sọ̀rọ̀ nípa òfin òfin wo wá ní gan-an mùsùlùmí a ní kankan tá ń pè ní five pillars of Islam eléyìí ni ẹnikẹ́ni tí ó bá ti ń ṣe ẹni ẹ ti di mùsùlùmí yóò ti di mùmìnì yóò sì padà wá wà lìjọ́nà torí pé à ń fi eléyìí ṣàlàyé fún bàbá wa Sunday Ìgbòho kí wọ́n lè rí i pé Islam wà nínú Christianity ṣùgbọ́n kò sí kò sí Christianity I mean Islam wà nínú Bíbélì ṣùgbọ́n kò sí Christianity nínú Bíbélì kódà táyé bá gbà mí díẹ̀ máa tún lọ sí àwọn ẹsẹ̀ odù fákan tó jẹ́ pé wọ́n tún sọ̀rọ̀ nípa nípa Islam tó pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé nínú àwọn odù fani tó sì sọ̀rọ̀ nípa Islam táwọn onífàgàn ò lè doubt tí wọ́n bá ń kà alákọ̀ọ́kọ́ òfin àkọ́kọ́ òun náà ni pé ká nígbàgbọ́ nínú Ọlọ́run ọba ẹyọ kan tá a bá lọ wo Deuteronomy chapter five verse seven Deuteronomy chapter six verse four lẹ́ẹ̀kan sí Deuteronomy chapter five verse seven and Deuteronomy chapter six verse four bíbélì ní gbọ́ Ísírẹ́lì olúwa ọlọ́run wa olúwa kan ni Allahu Akbar olúwa ọlọ́run wa olúwa kan ni in Mark chapter twelve verse twenty-eight and twenty-nine lásìkò Jésù bíbélì ní ọ̀kan náà àwọn kọ̀wé tọ́ Jésù Kristi wá nígbà tó ní bí wọ́n ṣe ń bira wọn léèrè ó rí pé Jésù ń dáhùn rere ó wá ń bi Jésù léèrè wípé èwo ni èkíní nínú àwọn òfin jésù sì dá lóhùn wípé èkíní nínú àwọn òfin ni ẹgbọ́ o ẹ̀yin ọmọ ìsírẹ́lì olúwa ọlọ́run yín olúwa kan ni anamọ ilà ahókùn ilà ahọ́ àhìdì chapter forty one verse six suratul fusla ọlọ́ni náà rẹ́mi kúl ana basharun mithlukum yuha ilayya annama ilahukum ilahun wahid pé ọlọ́run yín ọlọ́run ẹyọ kan ni ẹbí àwọn ọmọlẹ́yìn kristi léèrè mẹ́ta nínú ẹyọ kan tí wọ́n ń pariwo níbo ni wọ́n ti rí i in John chapter seventeen verse three Jésù ní ìyá nípẹ̀kún ní èyí kí wọn kí ó lè mọ̀ ìwọ nìkan ni Ọlọ́run òtítọ́ àti èmi Jésù ẹni tí ìwọ rán nítorí pé mo rí ní previous eh, video tí ọ̀rẹ́ mi Saheed Shittu pẹ̀lú Sunday Igboho tí wọ́n ṣe tí wọ́n jọ ń drag pé àwọn kan ń pe Jésù lọ́lọ́run àwọn kan ń pe wọ́n ń pe Ọlọ́run wọ́n mọ Ọlọ́run wọ́n tún wá ń pe Jésù lọ́lọ́run mo wá gbọ́ tí Sunday Igboho ń sọ wípé ẹ eh, Christian tó bá pe Jésù ní Ọlọ́run orí rẹ̀ ti dàrú but the christians of nowadays wọ́n pe jésù lọ́lọ́run kódà wọ́n tún sọ pé jésù la máa sìn wọ́n tún mú lórin jésù la máa sìn o òun la máa sìnkú ọ̀pọ̀ ènìyàn ló ń wí pé ta lọ́lọ́run àwa jésù dá wa lọ́lá òun la máa sìn ṣe bí ọba o ṣe bí ọba káyé lè bá mọ̀ ọ́ láyé mi ṣe bí ọba àti orin tí wọ́n máa ń kọ bẹ́ẹ̀ to applaud jesus christ gẹ́gẹ́ bí olúwa àtolùgbàlà ìdí nìyẹn tí bíbélì fi sọ̀rọ̀ kan in the book of romans chapter one verse twenty five bíbélì ní àwọn tí ó yí òtítọ́ ọlọ́run padà sí èké wọ́n ń bọ́ wọ́n sì ń sin ẹ̀dá ju ẹlẹ́dàá lọ Allahu Akbar wọ́n ń sin ẹ̀dá ẹlẹ́dàá lọ wọ́n ń sin jésù ju ọlọ́run lọ now òpó àkọ́kọ́ nìyẹn ká mọ ọlọ́run lẹ́yọkan òpó ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ká máa kírun fọlọ́run ká kírun fún ọlọ́run ká jọ́sìn fún ọlọ́run Allahu Akbar in fact eléyìí máa ń yà mí lẹ́nu each time tí n bá ka bíbélì tí n bá wá ń rí bí àwọn àwọn ti ṣáájú bí wọ́n ṣe jọ́sìn fún ọlọ́run ìbéèrè tí mo wá ń bira mi léèrè ni wípé báwo ibo làwọn christian ti rí bí wọ́n ṣe ń jọ́sìn fún ọlọ́run ọba lónìí ibo ni wọ́n ti rí ìjọ́sìn tí wọ́n ń jọ́sìn lénìí cannot be found in anywhere in the Bible now báwo la ṣe ń jọ́sìn fún ọlọ́run ẹ jẹ́ kọ́kọ́ mú níbi àlùwàlá tí a máa ń ṣe tá lọ wo the book of Exodus chapter thirty chapter thirty uh, verse seventeen the book of Exodus chapter thirty verse seventeen bíbélì ni ọlọ́run sọ fún Mósè wípé ìrẹ Mósè o wàá ṣe agbádá idẹ kan àti bàtà rẹ idẹ fún wíwẹ ọwọ́ àti ẹsẹ̀ wàá wá gbé kalẹ̀ ní agbede méjì àgọ́ kí tí àgọ́ méjì àgọ́ àjọ ó wàá pọn omi sínú rẹ̀ nítorí pé Áárónì àti àwọn ọmọ rẹ̀ wọ́n máa wẹ ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn kí wọ́n má bàa kú bíbélì wá ní tí wọ́n bá tí wọ́n ń wọnú bí lọ wọ́n wẹ ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn kí wọ́n kí wọ́n má bàa àti gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ ṣe ẹbọ sísún ẹbọ sísun fún ọlọ́run bíbélì wá fọbalẹ̀ ní exodus chapter thirty verse twenty one ó ní wọ́n máa wẹ ọwọ́ wọn wọ́n sì máa wẹ ẹsẹ̀ wọn kí wọ́n kí wọ́n má bàa kú èyí yóò sì di ìlànà fún wọn títí láéláé àti àrọ́mọdọ́mọ wọn Allahu Akbar bíbélì dẹ̀ sọ fún wa pé koríko ń rọ ìtànà rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ní yí padà láéláé Allahu Akbar Isaiah forty verse eight and Isaiah chapter forty verse eight pé okoríko ń rọ ìtànà rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ní yí padà láéláé ọ̀rọ̀ tọ́lọ́run ti sọ yẹn pé yóò di ìlànà fún yín títí láéláé ìgbà tí jésù náà dé in the book of uh, john chapter thirteen tábà bẹ láti verse two downward a rí nígbà tí jésù bẹ̀rẹ̀ sí wẹ ó bu omi bíbélì ní jésù bu omi sínú àwọn kòtò kan ó wá bẹ̀rẹ̀ sí wẹ ẹsẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó wá ń fi àmùrè tó mú lọ́wọ́ ó fi ń nù wọ́n wá ní ìgbà tó wá dọ́dọ̀ Simon Peter ṣe mọ̀ pé a lè ṣe kámọ̀ rẹ ni tí ó gbẹ̀rù gbọ́n nínú àwọn tó ń tẹ̀lé wa wọ́n wá nígbà tó wá dọ́dọ̀ Simon Peter wọ́n bèèrè lọ́wọ́ Jésù pé ìrẹ́ Jésù ah ìwọ́n ń wẹ̀ lẹ́sẹ̀ ni àlọ́ ni jésù wá ní à in tí mo ń ṣe ní ìsìn kò tí ilé yìí ẹ̀sìn ṣùgbọ́n máa padà yí ẹ létà ẹni ẹ wá sọ fún pé ó yé mi ò kò yé mi ò àlọ́ ò ní fọ ẹsẹ̀ mi sẹ̀ jésù wá sọ fún pé tí n bá ti fọ ẹsẹ̀ lẹ́ni ò nípinnu mi mọ́ ìtumọ̀ ẹni pé ò ìṣọmọ lẹ́yìn mi mọ́ Allahu Akbar ọ̀rọ̀ tí jésù wá sọ yìí ó wá lé lẹ́mi ara ọkùnrin díẹ̀ ọkùnrin ẹ sọ fún pé kì í tí mi pẹ̀lú ni wà tún wá bá mi fọ ọwọ́ mi wà tún wá bá mi bu omi sí orí mi pẹ̀lú Allahu Akbar lásìkò Jésù ní verse thirteen ní ẹ̀yìn book of John thirteen verse thirteen Jésù ní ẹ̀yin pè mí ní olúwa àti olùkọ́ni lóòótọ́ ni mo jẹ́ èmi tí mo wá jẹ́ olúwa àti olùkọ́ni tí mo bá wẹ ẹsẹ̀ yín ó tọ́ kí ẹ̀yin náà kẹ́ ẹ máa wẹ ẹsẹ̀ ara yín àpẹẹrẹ ni mo fi lélẹ̀ fún yín ẹ máa ṣe gẹ́gẹ́ bí mo ṣe ṣe fún yín Allahu Akbar ẹwọ gan àpẹẹrẹ ni mo fi lélẹ̀ fún yín ẹ máa ṣe ìtumọ̀ ẹni pé mo ti demonstrate àlùwàlá fún yín ẹ máa ṣe gẹ́gẹ́ bí mo ṣe ṣe fún yín ẹwọ gan lẹ́nu Jésù lélẹ̀ yìí o now àwọn òṣìṣẹ́ Ọlọ́run báwo ni wọ́n ṣe wá jọ́sìn fún Ọlọ́run báwo ni wọ́n ṣe jọ́sìn fún Ọlọ́run lásìkò wọn tá Genesis chapter seventeen verse three bíbélì ní Abrahamu dojúbolẹ̀ ó sin Ọlọ́run Exodus chapter thirty four verse eight Mósè sin Ọlọ́run ní dojúbolẹ̀ Numbers chapter twenty verse six àti Mósè àti Áárónì wọ́n sin Ọlọ́run ní dojúbolẹ̀ in the book ọkùnrin tó gbaṣẹ́ lẹ́yìn Mósè tá ń pè ní Joshua in the book of Joshua chapter five verse fourteen bíbélì ní Joshua òun náà sin Ọlọ́run ní dojúbolẹ̀ kódà ní Matthew chapter twenty six verse thirty nine bíbélì ní Jésù Kristi lọ sí iwájú díẹ̀ ó sì dojúbolẹ̀ ó sì ń gbàdúrà wípé bàbá mi tí o bá lè ṣe Allahu Akbar Chief Sunday Igboho èmi fẹ́ kẹ́ ẹ ronú sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí dáadáa bíbélì ni jésù sì lọ sí iwájú díẹ̀ ó sì ń gbàdúrà ó sì dojúbolẹ̀ ó sì ń gbàdúrà wípé bàbá mi tí o bá lè ṣe in the book of Revelation chapter seven verse eleven bíbélì ni àwọn màláìkà tí wọ́n yí ìtẹ́ náà ká gbogbo wọn wọ́n sì ń wí wọ́n sì dojúbolẹ̀ wọ́n wá ń wí ń tirẹ̀ ògo ń tirẹ̀ ìbùkún ń tirẹ̀ wọ́n wá ń kí ọlọ́run ní mẹ́sàn-án mẹ́wàá àwọn màláìkà nìyẹn o ẹni pé lẹ́yìn náà ṣe déédéé pẹ̀lú tó wà ń Quran chapter sixteen verse forty nine ọlọ́run wà lillahi yasjudu máa fi samawati wa máa fi al-ard min dabbati wal màláìkà wa hum la yastakbirun ọlọ́run àtàwọn màláìkà náà àwọn náà máa ń forí kalẹ̀ but nǹkan kan máa ń yà mí lẹ́nu in the book of uh, Matthew chapter four verse eight to ten bíbélì ní èṣù sì gbé jésù lọ sí orí òkè gíga gíga ẹ̀wẹ̀ èmi ò mọ bí jésù ṣe rí agbára àbí èṣù ṣe ní agbára láti mú jésù nígbà tí mo dé republic of benin tí mò ń ṣàlàyé ọ̀rọ̀ yìí fún ọ àwa ń ka bíbélì à ń ka bíbélì bíbélì àwọn àwọn french à ń ka bíbélì french wọ́n wá ní èṣù transporté jésù àwọn ọmọ yẹn kọ́kọ́ bú sẹ́rìn bí i lè ṣú ṣe wá rí jésù gbé àwọn ọmọ nàìjíríà wọ́n ní bóyá ṣe lóṣù rúgúdú bóyá wọ́n dẹ̀ jọ gbọ́fẹ́ ni àwa mọ bí ọwọ́ èṣù bó ṣe ká adẹ́bíwá Ìsá alayhi salatu wa salam ó wá gbé bíbélì ní èṣù wá gbé lọ sí orí òkè gíga gíga ẹ̀wẹ̀ ó wá ń fi gbogbo ọba ayé àti gbogbo tó ń bẹnu rẹ̀ hàn ó wá wí fún wípé ohun gbogbo wọn ilé mi ó fi fún ọ tí wọ́n bá fi lè wólẹ̀ kó o sì lè sinmi èṣù gan mọ importance ká sìn èṣù wá ń sọ fún Jésù pé tó bá lè sinmi jésù wá sọ fún èṣù wípé padà kúrò lẹ́yìn mi sátánì nítorí pé a ti kọ̀wé rẹ wípé olúwa ọlọ́run rẹ nìkan ni kí ìwọ kí ó máa forí balẹ̀ fún òun nìkan ṣoṣo ni kí kó máa sìn Allahu Akbar ọlọ́run nìkan ni kó máa sìn àwọn kírísítẹ́nì ò ní ṣe wá ń sọ fún wa pé jésù ló yẹ ká máa sìn ṣé rí pé ọ̀rọ̀ yóò takora wọn ọ̀rọ̀ yìí ó takora wọn kọ́lọ̀ kó mọ́ ṣì wà lọ́nà eléyìí tí máa fi parí ẹ̀ òun náà ta ní pẹ̀lú ìjọsìn àti a rí nínú the book of Nehemiah chapter 8, verse 4 to 6. Book of Nehemiah, chapter 8, verse 4 to 6. Mo fẹ́ dramatize ah, mo fẹ́ dramatize Nehemiah kí Chief Sunday Igboho kan lè máa rí pé wà láìda ni wọ́n kírun nínú Bíbélì. Wọ́n kírun nínú Bíbélì. Ẹ máa gbọ́ bí Bíbélì bí ó ṣe demonstrate irun ah, kíkí nínú Bíbélì wà láì eléyìí èyí tá a fẹ́ kà yìí ọmọlẹ́yìn Kristi tí ò bá ti tẹ̀lé ó ti tó ní yastic tọ́lọ́wọ́ fi hold ẹ̀ responsible tó bá díjọ́ pé ìdàrí kíámọ̀ bíbélì ní esra kọ̀wé sì dúró lórí àga àdúró sọ̀rọ̀ ta ni esra ọ ẹ ṣeun ìmáàmù wa ní skul ní ẹni tó jẹ́ bíi amíru fún gbogbo àwọn ọ̀dọ́ òun ni ó wàá ṣe esra bíbélì ní esra kọ̀wé ó sì dúró lórí àga àdúró ti in the Nehemiah chapter eight verse four to seven esra kọ̀wé sì dúró lórí àga àdúró sọ̀rọ̀ tí wọ́n ti ṣe nítorí èyí wọ́n ní lẹ́bàá ọ̀dọ̀ rẹ̀ ní mati tí a ti jó mati á ti o ẹbọ́ sẹ́yìn ẹ̀yìn tẹ́rin kọ́ọ̀dù ẹbọ́ sí ẹ̀yìn mati á ti rẹ̀ o ọ̀yà mati á ti bíbélì mati tí a ti jó ẹ̀dúró dáadáa ní kò sáfù àti sẹ́mà ta ni ó ṣe sẹ́mà inú bíbélì láti ka ilé yìí o in the book of Nehemiah chapter eight verse four to six àti Ananiah láti inú bíbélì. àti oríjà tàbí oríjà àti ilkia àti mẹ́sẹ́à ní ọwọ́ ọ̀tún rẹ̀ Allahu Akbar bíbélì gan mọ̀ pé àti ọwọ́ ọ̀tún la ń bẹ̀rẹ̀ sáfú bíbélì ni àwọn mẹ́fà àkọ́kọ́ ìmọ́tò ní ọwọ́ ọ̀tún rẹ̀ Allahu máa rí nígbà tí àwọn ará tí wọ́n tò lọ́wọ́ ọ̀tún kan àti ní ọwọ́ òsì rẹ̀ pẹ̀lú ni bẹ́dà yìí sì dúró tani bẹ́dà yìí wá o àti mìṣáẹ́lì tani mìṣáẹ́lì wa àti asumu ẹ bá wà wájú torí rìkọ́dì kó lè kán rí kó clear àti asumu àti mẹ́kíà àti asbadana àti zakaraya àti mẹ́sùlámù Allahu Akbar Allahu Akbar wàláì àti wàláì mo fi ọlọ́run bá tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ ẹ̀ búra mo sì fi ọlọ́run bá tá a gbọdọ̀ pé jẹ́ irọ́ búra inú bíbélì láti ka gbogbo eléyìí jáde nígbà tí wọ́n wá tó sábà ẹ̀ tó wá ní Esra akọ̀wé sì ṣí ìwé náà ní ojú gbogbo èèyàn ṣé ẹ rí ìwé yẹn òun ni ìwé tí àwọn bàbá wa máa ń kọ kútúbà sí ní ọjọ́ Friday tí wọ́n máa ń kà á ya ayọ́ alẹ́dínà àmọ́nu iná wọ́n àyàmúrù bèèrè adìlì wà lè ṣán wà ìta ìdílé kùrùbé wàyá ni hàn ìfàṣà ìwàlmọ́ká wàlbágì yàí ìfòkún bìí làálàkún tàdákà òun nígbà tí wọ́n bá kà á tán bíbélì nígbà tí ó sì ṣí tó parí gbogbo ẹ̀ tán gbogbo wọn sì dìde dúró kọ́díkọ́ ọmọ ti sọ́lá gẹ́gẹ́ bí èyí wọ́n ṣe bíbélì ní nígbà tí wọ́n wá dúró báyìí tán Ísírà sì fi ìbùkún fún orúkọ Ọlọ́run tó ga jùlọ bóò la ṣe ń fi ìbùkún fún ọlọ́run ẹ̀rí pé tá a bá ka bàbá tí ń bẹ lọ́run in Matthew chapter six verse nine tá a bá fẹ́ parí ẹ̀ nítorí ìbùkún ń tirẹ̀ torí ìjọba ń tirẹ̀ agbára ń tirẹ̀ ògo ń tirẹ̀ láíláí àmì àwa náà tá a bá ń ka fatia àwa débì kan tá a máa sọ pé gọ́rin mọ́gbùbí aléhìn wọ́n lọ dọ́ọ̀lẹ̀ àmì bíbélì wa ní pẹ̀lú àwọn náà wá ṣe bíbélì gbogbo wọn sì dáhùn wípé àmín àmín ìtumọ̀ ẹni pé lẹ́yìn tí wọ́n fi ìbùkún fún ọlọ́run tán gbogbo wọn dáhùn pé àmín bíbélì wá ní pẹ̀lú gbígbé ọwọ́ wọn sókè Allahu Akbar nínú bíbélì wàhálà inú bíbélì ló wà bẹ́ẹ̀ gbàtọ́wọ́ gbọ́ wọn sókè tọ́tọ́ láwọn ọmọ lẹ́yìn kìsì máa ń sọ̀rọ̀ pẹ́pẹ́ ha àwọn náà wọ́n ń ṣe bẹ́ẹ̀ ọwọ́ mi lókè yáyà mákàlélúyà rẹpẹtẹ jésù bí ṣeun ṣeun ọlọ́run mi ẹ̀já wa wò tán ṣe wọ́n sì tẹ orí wọn bá Allahu Akbar bíbélì ló ń sọ eléyìí o wàláì bíbélì wọn tẹ orí wọn bá ọmọdé kristi kan ibi tá a ti yá ọ̀rọ̀ náà àwọn náà máa ń ṣe eléyìí náà orí mi máa lọ́ọ̀lẹ̀ o orí mi máa lọ́ọ̀lẹ̀ o àà ee o orí mi máa lọ́ọ̀lẹ̀ o ṣe sunday igbó èyí tá à ń ṣe inú bíbélì ló wà wàláì àbí bíbélì wa ni wọ́n sì sin olúwa ọlọ́run wọn ní ìdojúbolẹ̀ Allahu Akbar wà láì nínú bíbélì láti sọ pé ẹ máa kírun kẹsì mọ́ lọ́run lọ́kẹ wí fún wọn ẹ máa kírun kẹsì mọ́ lọ́run lọ́kàn ìdè ta ló lè mọ ìgbà tàbí àkókò tọjọ́ ikú. ẹ máa kírun kẹsì. ọlọ́run lọ́kàn ta ló lè mọ ìgbà tàbí àkókò tọjọ́ ikú lè dé ẹ má wà láìrìn ni wọ́n kí inú bíbélì ẹ̀ òpó ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ká yọ zàká ẹ̀rí táwọn ọmọlẹ́yìn kristi mọ́ ń mú wa torí pé kò sásìkò nínú wọ́n máa mú ẹ̀rí Malaki chapter three verse nine to twelve wá but ìgbà tí Jésù dé ègbè ni Jésù ń gbé wọn ṣẹ́ in Matthew twenty three Jésù ní ègbè ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí alágàbàgebè nítorí tí ẹ̀yin á máa gba ìdá mẹ́wàá ní Luke eleven forty two Jésù tún ṣépè fáwọn tó ń san ìdámẹ́wàá ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé alágàbàgebè nítorí pé ẹ̀yin a máa san ìdámẹ́wàá bíbí Jésù ní àtẹni tó ń san ìdámẹ́wàá àtẹni tó ń gbà kò ní dáa fáwọn méjèèjì wà láì nínú bíbélì ṣùgbọ́n in Mark chapter twelve verse forty one Jésù jókòó sí àpótí ìṣúra èyí tí Jésù gbà lélẹ̀ àwọn èèyàn ń sọ owó síbẹ̀ voluntarily gẹ́gẹ́ bí àwa náà zakata ń yọ ẹ̀ẹ̀kan lọ́dún ni ẹ̀ẹ̀kan ni wọ́n máa ń yọ zaka kì í ṣe lóṣooṣù ẹni tó dẹ̀ ń yọ zaka tó yẹ kó wọn sàdá mẹ́wàá olówó ni ẹni tó lówó tí ò jẹ gbèsè ni ló máa ń yọ zaka nínú Islam ẹni tó sì yọ zaka nínú owó tó ti fẹ́ yọ zaka owó yẹn ti gbúdọ̀ lo ọdún kan ọlọ́mọ ṣe wà lọ́nà ilé ìní ẹ̀rí islam ẹlẹ́ẹ̀kẹrin mẹ́ òun náà ní ká gbàwẹ̀ nínú oṣù ramadan àwọn mùsùlùmí in Quran chapter 2 verse 83 ọlọ́run sọ fún wa mẹ́ pé aṣàwẹ̀ lọ́ràn yẹn fún yín bá a ṣe ṣe lọ́ràn yẹn fáwọn tó wá ṣáájú yín kẹ́ẹ̀lẹ́ bá afẹ́ wo ìbẹ̀ ṣe bẹ̀rù ọlọ́run ọba tó but today ẹni bá wọn lẹ́yìn kristi oríṣiríṣi àwẹ̀ náà gbà wọ́n gbàwẹ̀ funfun wọ́n gbàwẹ̀ 6 to 6 ààwẹ̀ tí Jésù gbà in Matthew chapter four verse one to two bíbélì ní Jésù gbà wẹ̀ for forty days and forty nights àwẹ̀ tí jésù gbà nìyẹn ṣùgbọ́n lẹ́ni àwọn ẹlẹ́yìn kristi wọn láwọn gbà àwẹ̀ six to six ẹbí wọn lè pẹ́ta náà fi tí wọn jọ ìbọn náà ti rí six to six ẹ wọn ni ẹ kò sẹ́ni tó lè ṣe bí jésù ó dà ààwẹ̀ tẹ́ ń gbà ìbò lè ti rí nínú islam àwọn oúnjẹ sàríkà tó gbà wẹ̀ bí òjíṣẹ́ ọlọ́run bá ṣe kọ́ wa nìyẹn ṣùgbọ́n èyí táwọn kírísítẹ́nì gbà tó ẹgbẹ́ bá jẹun ní sísì ìrọ̀lẹ́ òní ó tún di sísì ìrọ̀lẹ́ ọjọ́ kejì kí wọ́n tó jẹun ẹbí wọn lè rè pé níbo ni wọ́n ti rí ẹ má gbàgbé pé jésù sọ pé èmi in john chapter eight verse thirty one tẹ́yìn bá tẹ̀ láwọn ọ̀rọ̀ mi lẹ́tọ́ di ọmọlẹ́yìn mi tòótọ́ ètò wa gbẹ̀yìn bẹ̀ òun náà ni hajj hajj yìí ọlọ́run mọ̀ọ́mọ̀ ọlọ́run mọ̀ọ́mọ̀ ó dedicated ni for the last hour ẹ wá obi tí wàhálà yẹn ti bẹ̀rẹ̀ in first samuel chapter four verse twenty one bíbélì ní a ó sì pe orúkọ ọmọ náà ní kábọ́dù nítorí pé ògo ti kúrò ní nítorí pé kò sí ògo fún ilẹ̀ ìsírẹ́lì mọ́ Allahu Akbar ògo ti ṣe kí ni ògo ti kúrò ní ilẹ̀ ìsírẹ́lì bó ṣe wá ṣe tán ó tún wá tẹ̀síwájú in the book of uh, Jeremiah chapter thirty verse twenty-seven bíbélì ní èmi ti rí panṣágà rẹ àti yíyan ìwà àgbèrè rẹ àti yíyan bí ẹṣin rẹ ní òkè àti ní orí omi ìwọ Ísírẹ́lì ègbé ni fún ọ ìwọ kò ní di mímọ́ bó ti wulẹ̀ kó máa pẹ́ tó ẹ má bàa gbọ́dọ̀ sọ fún wa lẹ́ẹ̀kan pé ọ̀kọ́ríkó ń lọ ìtànlẹ́ rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ní yí padà ìgbà tí Jésù wá dé ní John chapter four verse nineteen downward Jésù wá ní òun àtọ́bìnrin kan lọ́jọ́ sọ̀rọ̀ ó wá ní ọgbìnrin yẹn sọ jésù pé ọ̀gbẹ́ni mo wòye pé wòlíì ni ọ jésù wá sọ fọ́bìnrin yẹn pé gbàmígbà arábìnrin yìí àsìkò kan bọ̀ tí ò ní jẹ́ ní Jerusalem àbí ní orí òkè láti máa sin bàbá àwọn tí wọ́n mọ àwọn ń sin tí àwa mọ̀ torí pé ìgbà láti ọ̀dọ̀ àwọn Júù wá ṣùgbọ́n ní ìgbà ìkẹyìn tí àwọn olùsìtòótọ́ ọ̀nì bá dé wọ́n máa sin bàbá nínú ara nínú òtítọ́ àti nínú ẹ̀mí irú wọn ni Ọlọ́run bá fẹ́ kí wọ́n sìn anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni ibudu allaha ka anaka tara fa in lam takun tara fa in lahu yaraka anabi ni ẹ máa sin Ọlọ́hun bí ìgbà tẹ́ rí bó tilẹ̀ jẹ́ pé ẹ rí ṣùgbọ́n òun rí gbogbo ojú òun rí so rírí yẹn nínú ọkàn àti nínú òótọ́ ni in spirit and in truth la máa sin Ọlọ́hun ìgbà tí jésù sọ̀rọ̀ yẹn tán jésù wá pòwe kan fún wọn in the book of uh, matthew chapter twenty one verse forty one forty two forty three bíbélì ní òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ ó padà di pàtàkì igun ilé òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ kí lòkúta yẹn hagar ìyá wa hagar nítorí pé ismail tó bí níjọ́ kìíní àná wọn kọ̀ sílẹ̀ hagar hagar òun ni òkúta nínú èdè lábábá pé hajar òkúta ni wọ́n ń pè bẹ́ẹ̀ jésù wá dá wọn padà pé òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ ó padà wá di pàtàkì igunlé èyí ni iṣẹ́ olúwa ó sì lágbára lára jésù wá sọ fún àwọn lẹ́yìn kristi àwọn ọmọ kan àwọn lẹ́yìn israẹli pé àwọn ọmọ israẹli pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín a ó gba ìjọba ọlọ́run kúrò ní ọwọ́ yín a ó sì fi fún orílẹ̀-èdè tí ó máa mú èso rẹ̀ wá Allahu Akbar orílẹ̀-èdè wọn ló máa mẹ́sọ̀ ẹ̀wá ìdìbòkọ̀ galatians chapter four verse twenty two bíbélì ni a ti kọ́ pé abrahamu ní ọmọ méjì bó ti ẹ̀yẹ pé kì í ṣe ọmọ méjì ni abrahamu ní o ọmọ mẹ́jọ ni abrahamu bí o ṣùgbọ́n bíbélì máa ń kù ti si sí méjì péré ẹni tó bá wá ní ọmọ mẹ́ ẹni tó bá wá ń dáùtù wípé ju méjì lọ kó pè mí lórí aago mi torí pé màá fi síbẹ̀ abrahamu ọmọ mẹ́jọ ló bí ṣùgbọ́n ọmọ méjì ni wọ́n máa ń sọ wọ́n ní ọ̀kan láti sinai wá tí a bí ní oko ẹrú àti ismail ní wọ́n wá ní agari yìí sinai arabia tí ó dúró fún jerusalem tó wà allah ní Sefaniah chapter three verse nine bíbélì ní yóò sì ṣe ní ìkẹyìn a ó yí èdè àwọn ènìyàn padà sí èdè kan ṣoṣo kí wọ́n lè bá a máa sin pẹ̀lú èdè kan ṣoṣo ìdí púpọ̀ Sefaniah chapter three verse nine a máa yí èdè wọn padà sí èdè kan ṣoṣo ló fi jẹ́ pé gbogbo omi tá a bá dé láyé Allahu Akbar ní nàìjíríà wọn bí Allahu Akbar ní ghana Allahu Akbar ní italy Allahu Akbar ní london Allahu Akbar ẹ̀rí ní isaiah chapter two verse two bíbélì ni yóò sì ṣe ní ìkẹyìn a ó fi òkè olúwa kalẹ̀ ní orí àwọn òkè ńláńlá a sì gbéga ju gbogbo àwọn òkè kéékèèké lọ gbogbo orílẹ̀-èdè nàìjíríà ghana australia afghanistan germany london Italy Europe gbogbo orílẹ̀-èdè wọ́n sì máa wọ̀ síbẹ̀ ní ọdọọdún wọ́n sì máa wípé ara ẹ jẹ́ kí a lọ sí ilé olúwa labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak ká Islam yìí ṣọ̀nà ni how can it be possible for millions of millions of millions of people all around the world wọ́n wàá wọṣọ bákan náà wọ́n múra bákan náà wọ́n tò bákan náà wọ́n mọ̀ rìn bákan náà wọ́n mọ̀ bọ́ sókè bákan náà wọ́n mọ̀ rùkú bákan náà wọ́n mọ̀ sùjúd bákan náà wọ́n mọ̀ sálámà bákan náà lẹ́yìn ẹnìkan náà lásìkò kan náà nígbà kan náà tí ó sì ní yàtọ̀ sí àwọn ní gbogbo ayé kò sí ẹ̀sìn náà àyàfi Islam Chief Sunday Igboho Yorùbá bọ̀ wọ́n ní ọ̀pọ̀rọ̀ kágbọ̀n èyí tí mo rọra sọ kékeré mo mọ̀ pé wọ́n ní ta bá ti Eh, tí a bá ti sọ̀rọ̀ kékeré fún ọlọ́gbọ́n èèyàn ìmọ̀ dòdìdì nínú ẹni i know a sọ̀rọ̀ bẹ́tà lórí ọ̀rọ̀ yìí torí pé tẹ́ ẹ bá padà pè mí àbí tó bá jẹ́ pé mi ni mo pè yín ọ̀rọ̀ míì tún àtàtù wọn padà sọ ṣùgbọ́n lórí eléyìí o islam yìí nìkan lọ́dọ̀ ẹ rí i pé ẹbí àwọn ọmọlẹ́yìn kristi léèrè wọ́n ń kọrin léèrè wọ́n ń pàtẹ́wọ́ ibo ni wọ́n ti rí wọ́n ń jó ẹbí wọ́n léèrè pé ibo ni jésù ti jó ibo ni jésù ti kọrin ibo ni jésù ti lùlù kò sí ń ẹ rí i pé ibì wà ní bíbélì in first corinthians chapter fourteen verse thirty-four bíbélì ń jẹ́ kí àwọn obìnrin kó dákẹ́ nínú ìjọ nítorí a kò fi fún wọn láti sọ̀rọ̀ tí wọ́n bá fẹ́ kọ́ ohun kan kí wọ́n kí ó béèrè lọ́wọ́ ọkọ wọn nílé torí ohun ìtìjú ni fóbìnrin láti máa sọ̀rọ̀ nínú ìjọ obìnrin oní english lónìí obìnrin oní kọrin nínú ìjọ lónìí ẹbí wọn léèrè ipò ni ó wà tí jésù ti authorize irú nǹkan bẹ́ẹ̀ nínú ìjọ ẹbí wọn léèrè àwọn tó kọ́kọ́ ṣe irú nǹkan tí wọ́n ń ṣe yẹn nínú bíbélì ẹ̀rí pé wọ́n ní rí lénìí àwọn kan ń lọ chọ́ọ̀chì níjọ́ sátọ̀dẹ̀ àwọn kan lọ chọ́ọ̀chì níjọ́ sunday àwọn kan ìpàdé ni wọ́n ti ẹ̀ ń lọ ẹ sọ fún mi mùsùlùmí tí ò ní kíjímọ̀ ọjọ́ friday ẹ sọ fún mi mùsùlùmí tí wákàtí rẹ̀ ju márùn lọ ẹ fún mi mùsùlùmí tí wákàtí rẹ̀ ò tó márùn lẹ́fìrí pé there is unity in islam in terms of worship ẹbí wọ́n léèrè bíbélì tí wọ́n ń lò ǹjẹ́ bíbélì ti ìdárúkọ bíbélì ǹjẹ́ jésù pé àwọn lẹ́yìn ní christians ǹjẹ́ jésù kan pẹ́sìn tí mo mú wá christianity ni ǹjẹ́ jésù ti ẹ̀ sọ fún wọn pé tó bá ti tọ́ ìsinmi kí wọ́n máa lọ sí ibo ni ìjọ wo ni jésù pé ìjọ ìsinmi the bible say remember the sabbath day to be keep it holy ìjọ wo ni sabbath day àwọn kan mú saturday àwọn kan mú sunday àwọn kan ní kò tẹ̀ síbi tí jésù sọ fún abẹ́ àwẹ̀ táwọn gbà àwẹ̀ gangan tá à ń gbà tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan tí mo fo orúkọ fobẹ̀ in Jeremiah thirty six verse nine bíbélì ní oṣù kẹsàn-án ni wọ́n kéde àwẹ̀ oṣù kẹsàn-án yẹn rèé òun ni tàwa mùsùlùmí tí í ṣe Ramadan oṣù kẹsàn-án ní oṣù kẹsàn-án ni wọ́n kéde àwẹ̀ àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àlẹ́kọ̀ọ́lá èyí tá a wí ọlọ́run má ṣàjẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó gbọ́ láǹfààní lé Ah, bàbá Sunday Igboho ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ yìí kó lápá lára yín ọlọ́run kó jẹ́ ọ̀rọ̀ yìí kó ṣe é ní ìbálẹ́jọ́ dáadáa fún yín nílẹ̀ ayé bí àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ àkíyàmọ̀ torí pé tó bá lọ́jọ́ gbẹ̀dẹ̀ àkíyàmọ̀ ọlọ́run òbí wa lè a sì sọ pé a ti ṣàlàyé fún Sunday Igboho àtọ́bá jẹ́ pé ìtẹ́ ẹgbàá ní ọgbà a ṣàlàyé fún ó sì gbà ọlọ́run sì kádàrà kẹgbà subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa rabbika rabbil izzati amma yasifun wa ala al mursalin walhamdulillahi rabbil alamin